ìjíǹjí tẹ̀mí jímọ̀jímọ̀ kélédùà ọba ọba àjíkì ọba àjíkì ọba àjíkẹ́ ọba àjígẹ̀ ọba tó dè mí sí tó dà wọ́ sí tó dà gbogbo wa pátápátá ẹ nílé iṣẹ́ Orísun tó dà wá sí tá a fi wà láyọ̀ àtàlàáfíà tẹ́ ẹ fi ń rí wa wò ẹ pẹ̀lú ẹ̀rín àtọ̀yàyà tẹ́yìn náà fi ń wò wá nílé ibi tẹ́ ẹ wà yẹn ò bá ọ wá lójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ tí yín ṣáyọ̀ àtàlàáfíà òun la bá a yín sórí ìbùsùn lẹ́ṣin wà abẹ́ ẹ ti gbé bọ́dì ẹ ti jí ńlẹ̀ ẹ wò ó ẹ mọ́ sùn jù ẹni tí ò bá sùn ló máa sùn bẹ́ẹ̀ bá ti sùn jù ẹ nílé sún sọ́wọ́ iwájú Akínyẹmí ọmọ Johnson ló ń kí yín káàbọ̀ sórí ètò ojúmọ́ re lórí amóhùnmáwòrán ti Orísun Orísun ọgbọ́n Orísun ìmọ̀ Orísun òye Orísun àṣà ẹ wò ó lónìí nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó àmọ́ mm, má jẹun pariwo jù náà fine boy yín ṣì wà ń bí. <laughs> fine boy ni o fine boy ló wẹ́kọ̀ mi láàárọ̀ yìí. Mm ẹ máa lọ máa wò ó jù pé ah, mélòó bàtẹ̀lẹ̀ wá jẹ́ ọkọ ẹni kó tiẹ̀ sì jálè ẹni ah, àwọn ẹ̀kọ́ tó máa wà lọ́kàn yín láàárọ̀ ẹni ẹni torí pé ìjà máa pọ̀ àwọn tó ti ń pè mí lẹ́yìn ti pọ̀ tẹ́yìn bá tún wá lọ darapọ̀ mọ́ wọn ó máa lágbára ẹ wo orí ètò Ojúmọ́ Ire la wà lénìí ojúmọ́ ire ojúmọ́ ire ojúmọ́ ìdùnnú ojúmọ́ àlàáfíà gbogbo ẹ̀yin tẹ́ bá jí làárọ̀ ìtẹlẹ ìgbapá tẹlẹ ìgbẹ́sẹ̀ ẹ ó yẹ kẹ́ máa sọ fọ́lọ́run ní pé Ọlọ́run mo o ọlọ́run mo dúpẹ́ o alhamdulilayi rọ́bìlì àlọ́. gbogbo ẹ̀ náà ni. ọlásùnì jímọ̀. mẹ́ta lọ́kàn. ó dà. <laughs> ẹ wo ohun tá a ní sọ lẹ́ni ẹ má jẹ́ ká tí ì bẹ̀ nítorí pé àtẹ̀yìn àtàwa lájọ wà nínú ilé agodo lẹ́ni lájọ ń ṣe iṣẹ́ yìí bẹ́ẹ̀ ṣe ń wùwà táwa náà ń ṣe àjọ máa ṣe ètò yìí lẹ́ni ni ẹ má jẹ́ ká láòdẹ̀ à ń bọ̀. mo jí Mojísáyọ̀ hey, Mojí Mojísáyọ̀ ṣáyọ̀ lẹ́yìn bá jí ẹ èmi mọ̀ pé ayọ̀ lẹ bá jí nítorí pé àwọn tó bá ìbànújẹ́ jí ó níbi tán wà <laughs> wọn ò dẹ̀ lè ráyè láti jókòó sí di tẹlifíṣàn àbí sórí fóònù láti máa wo ètò ojúmọ́ re èyí tó túmọ̀ sí pé àti ẹ̀yin àti àwa ayọ̀lájí ojúmọ́ re tìyín ojúmọ́ re lètò anna adẹ́nìkẹ́ babatunde tí gbogbo yín mọ̀ sí honey fingers ani làwọn kan bá pariwo honey fingers nínú ọjà òṣòdì lójú bá ń tì mí mi ìmọ̀ lè tì mí o <laughs> ohun tó ṣẹlẹ̀ yẹn ń jẹ́wọ́ lórí ètò kí n jẹ́wọ́ tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ ni pé mo ti wo jewelry yẹn ojú mi ti à mo ti fẹ́ràn jewelry yẹn pé ọmọ jẹ́ kí sáyé lọ ná jewelry yìí tí mo ṣe déwájú bẹ̀ báyìí ni mò ń gbọ́ ah, àǹtí àǹtí ẹ̀yin lẹ́wà ní orí Orísun a máa ń wò yín dáadáa ah, mo kọ́ ni ah, bẹ́ẹ̀ ni ẹ ṣé wọn ó wá sọ fún kejì ẹ pé tó bá ti fẹ́ introduce rẹ̀ a ní a ní fingers àwọn láṣìírí tú ẹ wò ó ṣe ní níwájú ibi tí mo gbé yẹn ní àtọ̀ padà ibi yẹn ń tọ̀ padà rèé o lọ́pọ̀ tèmi mo ti wò pé tí wọ́n á pe jewelry ní bí i fifteen thousand àkọ́kọ́ gé sí twelve thousand náà àkọ́kọ́ gé abániná tó bá máa fi yan àtúndé sí ten thousand. èmi ti rò pé bíi one billion ló fẹ́ rà. <laughs> lójúmọ́ ń tì mí pé tá a bá lọ lọ́jà ṣé wọ́n wá ní máa sọ pé kinní kan jù mo yá tètè kúrò ń bẹ àǹtí oníjúwẹ́rì mo fẹ́ rà o ẹ mọ̀ bínú <laughs> mo bá délé wá ń dùn mí pé kírésì mi padà lọ rà torí mo ṣì ní ìdí ẹ̀ náà. wọ́n lè fún ẹ lọ́fẹ̀ẹ́ <laughs> wọ́n lè fún ẹ lọ́fẹ̀ẹ́ star girl ni. ojúmọ́ ń letò gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá ẹ ṣe bẹ ṣe ń kàn sí wa ẹ ṣe bẹ ṣe ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa pé à ń kọ́ tẹ́ sọ lórí ètò yẹn a nífẹ̀ẹ́ o inú wa dùn o ẹ ṣé o a fẹ́ràn yín tẹ́ bá sì rí wa ń tàbí ṣe ń ṣe sí wa náà inú wa dùn ẹ ṣé àdúpẹ́ ẹ wò ní orí ètò lénìí hmm, ẹ gbìmọ̀ pé mi nìkan kan náà ni mo wá ṣùgbọ́n ṣe rí pọ̀pọ́ tí èmi àti ẹ máa jọ wà lórí ètò mi ìdárúkọ o mo kàn ní ó ti yé yín àwọn nǹkan kan wà tí màá máa sọ bóyá ìwà ẹ̀ ń sìn ó ń dúró síbi tó ti máa ṣe yẹ̀yẹ́ pé wá irú aṣọ ó ti sọ lẹ́yìn kí n da kí n da lójú gbogbo yín irú aṣọ wo ni wọ́n máa ń wọ̀ láyé ìgbà yẹn ó dẹ̀ fẹ́ fi mi ṣe yẹ̀yẹ́ ni so tó bá ti béèrè tí mi bá ti dáhùn mi ìjà o kò sọ̀rọ̀ bí. àwọn èèyàn máa wò pé irú ojú mo fi ń wù ẹ́ ìbáyìí bombastic side eye. bombastic side eye. <laughs> bombastic side die ni mo fi ń wò. like one billion times ló ti wò mí. mo ti wò mí one billion times ló. ọjọ́ àlàmísì lónìí àwọn olóyìnbó a máa pè ní thursday àwọn kan tó wá ní tó bá ti wá di thursday á ní throwback thursday lẹ́ni báyìí já throw ẹ̀ báàkì díẹ̀ mi mọ nǹkan tẹ̀yin máa ń ṣe nígbà tẹ wà ń kékeré báwo lẹ ṣe máa ń ṣeré báwo irú àwọn oúnjẹ wo lẹ máa ń jẹ ẹnìkan sọ fún mi nígbà kan ó ní ah, nígbà tí mo dẹ̀ wá ní kékeré máa ń jẹ àbàrí wọ́n mi ò kì í rí àbàrí nígbà yẹn sẹ́yìn. mi ò rí o mo jẹ àbàrí rí o kódà kó máa fi àgbàdo ṣe. a máa dà pọ̀ níta bá tí wọ́n dáwọn ìlú kan àwọn máa ń pè é ní àdàlú ni wọ́n ń pè é. wọ́n pe àbàrí. àwọn kan tó ń pè é. nígbà wọn pè ládàlú lu wa ó yàtọ̀ o. ẹ̀wà ẹ̀wà làwọn pè ládàlú. ẹskíìsà oríṣiríṣi àwọn angle oríṣiríṣi àwọn prosperity àwọn àdúgbò kan wà tó jẹ́ pé onírúurú jó tá à ń jó láyé ìgbà yẹn nígbà tí wọ́n bá fẹ́ jó ńgbà kan ọ̀rọ̀ jíjó jíjó yìí ṣá tí wọ́n bá fẹ́ jó ná eh. tí wọ́n bá fẹ́ jó ní ìgbà kan <laughs> especially tí wọ́n bá fẹ́ ṣe fídíò pé èèyàn kọrin wọ́n fẹ́ ṣe fídíò báyìí bẹ́ẹ̀ bá fẹ́ ṣe fídíò tẹ́ ẹ̀ bá ti rí flower àwa gbèsè gbẹ. mò ń bolo olùfẹ́ ah, wa ń lé mò ń bolo olùfẹ́ mi bọ̀ mò ń bolo olùfẹ́. wàá wá di sáwà mo báyìí wàá máa dájọ́ <laughs> inú mi dùn nítorí mo rìn di àmì wánwá wánwá inú mi dùn nítorí <laughs> yẹmi ẹ parí ẹ síbẹ̀ yẹmi my lover ó ti jẹ́ ẹ̀ tiẹ̀ bẹ́ẹ̀ yẹn ó ti jẹ́ ẹ̀ tiẹ̀ ẹ fi ilẹ̀ bẹ́ẹ̀ àlejò náà wà lórí ètò lónìí tawala àlejò tá a ní kò tí ì débẹ̀ ẹ̀sìn pẹ́pẹ́ ẹ̀sìn mà kẹ́ẹ̀kanda a ṣe ń bọ̀ lórí ọ̀rọ̀ àlejò àmọ́ mo ní àǹfààní àti máa sọ fún yín pé ògbóǹtarìgì òṣèré kan òun la fẹ́ gbé wá lónìí lórí ètò àmọ́ kó tó dìgbà tá a ṣe aṣọ lójú eégún àlejò tí ń bẹ nílé agodo mo fẹ́ ká béèrè àwọn ọ̀rọ̀ kéékèèké kan lọ́wọ́ ara wa a ti sọ̀rọ̀ aṣọ lẹ́ẹ̀kan àá sì béèrè. èmi mọ̀ pé mi ò ti máa dé bẹ́ẹ̀ yá. irú àwọn aṣọ wo lẹ̀yin wọ̀. Hmm. ṣé n sọ̀rọ̀ yín ẹ̀yin ti rí ṣé kí n sọ. mo ò gbàgbé wípé o ti sọ fún mi tẹ́lẹ̀ o wípé ọmọ mọ́mì get inside ni mí o. ṣùgbọ́n tó bá wá tó bá fi mí ṣe yẹ̀yẹ́ a máa jà àwọn tèmi gan bá a wá dífẹ́ǹdì mi àmọ́ kí n má parọ́ kí n má jalè a sọ ń tòótọ́ mo ti ń jágbe kan. ah apron. E Hmm, lébron kan. àgbẹ̀ ah, ó ti bẹ̀rẹ̀ o. gbárí yẹ. ẹ mọ tí ń jágbe kọ láyé ìgbà yẹn ṣe rí àwọn inner wear àwọn ṣimí tá àwọn ọ̀sìn tó máa rí lẹ́lẹ́lẹ́ lára wa tó ń lẹ̀ nìyẹn àgbékọ́ la máa ń wọ̀ ń gbà yẹn. Ah. <laughs> ó ò dẹ̀ lè wọṣọ jáde nílé ìyá mi láì wọ àgbékọ́ tẹ́lẹ̀ aṣọ òun ló mọ́ mi lára dèní àwọn àdàbò rẹ̀ látòkè dé sàlẹ̀. ìrọ̀ ọmọ tí ń jàgbé kọ ṣíní ni wọ́n máa ń kọ́kọ́ wọ̀ sínú kó tó wàṣọ lé lórí ni. báwo ló ṣe wá tó. kékeré náà ni apá ẹ̀ máa ti rìn báyìí mm. apá ẹ̀ máa ti rìn bí apá iná máa ṣì mí mm. láì bí àwọn inner wear táwọn ń sìn àgọ́ adébí ó lè débí ìmí máa ń débí. ṣé kìí ṣe náìtì nìyẹn ni. náìtì tí wọ́n yàtọ̀ sí àgbékọ́ ah ìyá mi kárẹ̀ wọ́n máa rán náìtì lọ́tọ̀ tó bá ti fẹ́ lọ sùn ó gbọ́dọ̀ bọ́ aṣọ tó ti wọ̀ látàárọ̀ gbogbo bá ti wẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ lọ wọ náìtì ó ní bọ́n ṣe ń ṣe yẹn àgbékọ́ yẹn ẹ eh, ìyá mi á wá lọ mú àwọn àǹkárá ọmọ àwa fi rán oríṣiríṣi design tó yẹ pé ìwọ gan máa wọ̀n ọ́ hmm. ṣùgbọ́n nígbà tí ayé bẹ̀rẹ̀ sí ní lajú lajú ojú wa bẹ̀rẹ̀ sí ní tiwa pé aṣẹ́ màá máa wà gbé kọ́ ni wọ́n ń ta singlet náà wọ́n ń ṣe kinní kan náà nígbà tí <laughs> nígbà tí ayé bẹ̀rẹ̀ sí ní lajú sí ṣùgbọ́n àgbékọ́ agbọ́dọ̀ wọ sábẹ́ aṣọ ó wá di nǹkan tó mọ́ mi lára dọ̀la torí pé mi lè wá wọ aṣọ kì í sì ní máa wà nísàlẹ̀ ah. ó máa jẹ́ pé ó ti wá upgrade. èmi ò lè sọ pé ò dáa kí èèyàn wọ ṣe mí sísàlẹ̀ aṣọ kó gùn àmọ́ irú èèyàn bíi tèmi àti ọjọ́ pé mo lè làágùn ní omi hmm. ṣé màá tún wá wọ. ẹ ṣí mi yẹn wọn máa ń absorb àágùn ni o ah. instead tí aṣọ máa fi tó máa fi tí gbogbo oògùn àbí eh, àtọ̀ kó máa fi máa hàn lára aṣọ ẹ̀yẹn eh, ló máa kọ́ gbà sára àǹfààní tó ní nìyẹn ló fi jẹ́ pé ẹyọ kan lójúmọ́ kan ó dà àgbékọ̀yàn àgbékọ̀yàn àti singlet ṣé wọ́n wá jọra wọn. ẹ eh, iṣẹ́ kan náà làá méjèèjì jọ ń ṣe ó kàn jẹ́ pé orúkọ tá à ń pè ń gbà yẹn àti bí wọ́n ṣe ń ṣe ń gbà yẹn ó hmm. yàtọ̀ nísìnyí singlet àwọn silk material náà fi ń ṣe singlet hmm. wọ́n á tún fi léèsì tí á fine wọ́n tún ah. ṣe arẹwà. ṣe ẹ ní pẹ́ mọ̀ wípé taylor lohan ni annie finger bó ṣe ń farabalẹ̀ tó bá ti ń sọ̀rọ̀ aṣọ wíwọ̀ aṣọ rírán ó ní bó ṣe máa ń dùn mọ́ òun lọ́tọ̀ èmi ò mọ̀ ń pa àyẹn ń tèmi ṣùgbọ́n mo rántí up nepa ǹjẹ́ ẹ̀yin wọ up nepa. a fi ṣe òkú yẹyà ìyá bàbá mi àwọn aṣọ jẹ́ pé tó o bá ti wọ̀ báyìí tó o bá kọjá ládùúgbò àwọn ọ̀gbẹ́ ààyè àwọn Senegal hmm. ah. àpò oche àwọn aṣọ tó jẹ́ pé a fẹ́ máa máa balẹ̀ báyìí àwa wọ búùtù kọ́kọ́ búùtù wọn ó ní bàtà kan tí mo máa ń wọ̀ lọ secondary school gbé àwọn máa ń pè ní ó mú àwọn àwọn ọmọ kíláàsì. ẹni wọn máa ń ṣe báyìí. Ah, Ọlọ́run ọba o tálejò mi bá dé gan mo fẹ́ bí irú aṣọ wo làwọn gan máa ń wọ̀ hmm. nígbà tí wọ́n wà kékeré àbí hmm. torí uh, ah, mo ti fẹ́ mọ̀ bẹ́ẹ̀ mo ti fẹ́ mọ̀ bẹ́ẹ̀ mo ti fẹ́ mọ̀ bẹ́ẹ̀ àti mọ̀ náà ẹ wò ó ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ jọ tá a fẹ́ jọ dá sí lónìí àlejò náà ń bẹ́ńlẹ̀ agodo tá a máa bá fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ àmọ́ ká tó lọ sí gbogbo apá abẹ̀yẹn a fẹ́ lọ jóná hmm. a fẹ́ lọ gbọ́nra a fẹ́ lọ gbọ́nra díẹ̀ bàbá wa padà dé àlejò mi dáhùn ló wọlé sílé agodo ojúmọ́ ire sì ń tẹ̀síwájú o ojúmọ́ ire náà lètò tó sì ń tẹ̀síwájú ẹ káàbọ̀ padà sílé agodo wa ká tó lọ lẹ́ẹ̀kan mo sọ fún yín pé àlejò mi kàǹkà fẹ̀fẹ̀ kan ó ń bẹ nílé agodo pẹ̀lú mi ń bí yomi success àgbà ọ̀jẹ̀ òṣèré tó ti gbáṣà orílẹ̀-èdè nàìjíríà kò ní orílẹ̀-èdè yìí tó ti gbé e lọ sókè òkun lọ́hùn ẹ wò inú mi máa ń dùn tí ń bá rí tí àwọn ọmọ nàìjà àgàgà ọmọ kóòtù òjìrè tá a bá fúnra wa kó àṣà wa báyìí tá a sọ pé irọ́ o kò ó ṣe bí nìkan la fẹ́ kó lẹ̀ sí àwa kó lọ sókè òkun that is to say à ń export culture wa lọ sí àmúgbóyìnbó àmúgbóyìnbó yomi success ń bẹ ní agodo pẹ̀lú wa láàárọ̀ yìí lórí ojúmọ́ ire yomi success ẹ káàbọ̀. olóòtú mo kí yín o gbogbo aráalé mo kí yín o ẹ kú kalẹ̀ orúkọ mi ni abayomi Success Awógbèmí. ìṣẹ́wọ́ tí wọ́n fi pe orúkọ yẹn èmi sọ Yọ̀mí Success irọ́ ó ní kì í ṣe bẹ́ẹ̀ Àbáyọ̀mí Success ah, àpè àpèjá àpèjá complete ẹ dákun báwo lára Àbáyọ̀mí Ọlọ́run ni o ọ̀tá ìbáyọ̀mí. Ah, ibi tó ti bẹ̀rẹ̀ gọ́gọ́ ni. mo tún lọ fà. Ah, àmọ́ ẹbí àkọ́kọ́ béèrè question tó original ń bẹ Yomi Daku ibo ló ti gbọ́ ògbó Yorùbá tó tó yìí. ẹ ọmọ Yorùbá àtàtà ni mí hmm. mo mo sì fẹ́ràn èdè Yorùbá gidi àwọn èèyàn á máa tí n bá tán bá béèrè lọ́wọ́ mi pé ibo ló ti wá tí n bá sọ state mi fún wọn ó máa ń yà wọ́n lẹ́nu pé you're not a Yorùbá torí ọmọ ìpínlẹ̀ Kogi ni mí hmm. ṣùgbọ́n tí n bá fẹ́ introduce ara mi fáwọn èèyàn tí máa fẹ́ sọ lédè òyìnbó máa sọ pé i'm from Yoruba part of kogi state hmm. Hmm. torí pé àwọn èèyàn ò mọ̀ lọ́pọ̀lọpọ̀ pé yorùbá wà ní kogi state tẹ́ bá gbọ́ bí ẹ bẹ́ ṣe pé orúkọ yẹn já àbáyọ̀mí ọ̀tá òbáyọ̀mí àwógbèmí hmm. ẹ ti mọ̀ pé orúkọ yorùbá. orúkọ ìjìnlẹ̀ ni ọ̀tá òbáyọ̀mí àwógbèmí mo láìkí mímí tó parí yẹn ó dàbí ráìmù. ó dàbí ráìmù ó pé orúkọ yẹn pé gan-an ọ̀gbẹ́ni ọ̀tá ìbáyọ̀mí mo fẹ́ràn kí n máa pè bẹ́ẹ̀ yẹn ọ̀tá ìbá ó dà pé ó níbi sound kan tó wà nínú ẹ̀ ara mi ti ń ṣe bá. ó ti bẹ̀rẹ̀ sí ní kó àwọn fine fine boy ní ìgbà nígbà ṣe é. ọ̀tá ìbá àti ọ̀tá ìbáyọ̀mí ẹ ẹ àwọn gbé e o. tó bá jẹ́ mi ní báyìí kò ní pè mí bẹ́ẹ̀. <laughs> má jowú kò ní pè mí bẹ́ẹ̀. má jowú ojoojúmọ́ ni máa ń ah, ah, mo ṣáà máa ń nípa ó yẹ kí fine akẹ́ ẹ ẹjọ oh, ẹ̀yin ará lé lórí ètò ojúmọ́ rẹ lẹ́nìí ọ̀gbẹ́ni Yomi Success tí ó wà nílé agodo mo mọ̀ pé tí wọ́n máa gbọ́ orúkọ wọn ní ọlọ́kan òjọ̀kan ẹ ṣe máa gbọ́ orúkọ wọn tipẹ́tipẹ́ àmọ́ lẹ́nìí ah, èmi àti Akínyẹmí ẹ bá wọn bí a ti lọ gbé wọn wá tó jẹ́ pé lórí à. èmi ò tiẹ̀ tí ìsanwó tíkẹ́ẹ̀tì tán. èmi ò fẹ́ má jà fọ́ọ̀mù má jà fọ́ọ̀mù má jẹ́ ká bẹ̀ má yẹ mọ̀ pé oyè yìí ẹ ẹ ti máa ń gbọ́ orúkọ yẹn tipẹ́tipẹ́ ṣùgbọ́n lẹ́yìn lórí Ojúmọ́ Ire lórí Orísun TV ẹ ti rí wọn live and direct bó lóyìnbó ṣe máa ń sọ ọ̀gbẹ́ni Yomi ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí ní ayé ìgbà yẹn hmm, ṣé wọn pé ní bí a ṣe máa ń múra hmm, ní ayé ìsinyìí ó tún ní bá ṣe máa ń múra wọ́n pè nǹkan kan ní fashion evolvement báwọn olóyìnbó ṣe máa ń sọ léyìí tó hmm. túmọ̀ sí pé bí a ṣe ń ṣe ní ẹ̀ṣọ́ láṣọ ni o ní irun orí ni o ní bóyá ìwọ bàtà ni o ní àwọn ẹ̀ṣọ́ góòlù ni o ohun ó máa ń pele tí ó máa ń yàtọ̀ ní gbogbo ìgbà báwo ni ẹ̀yin ṣe rí ìyàtọ̀ tó wà nínú oge ṣíṣe wa sí. Hmm. ẹ ṣe olóòtú ṣe rí ìbéèrè tẹ ẹ béèrè yẹn ó dàbí ìgbà tán bá gúnyàn kẹṣẹ hmm. torí gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mo láìka àṣà wa púpọ̀ èmi o ní tèmi o mo fẹ́ràn bí a ṣe múra láyé ìgbà yẹn hmm. because gbogbo nǹkan ló ti yàtọ̀ lónìí i believe pé ọ̀làjú ọ̀làjú ti dé tẹ́bára àwọn ọmọ mi tẹ́bá jáde wọ́n á ṣe gbogbo ara lẹ̀ hmm. tí ò dẹ̀ sí láyé ìgbà yẹn hmm. tẹ́ bá rí àwòrán bí àwọn ìyá wa ṣe múra láyé àtijọ́ àdẹ̀wù ni púpọ̀ máa ń sọ nǹkan kan fáwọn èèyàn máa ní lóòótọ́ ojú ti là ìmúra wa láyé ìgbà yẹn tá a bá wá gbé wọ ọ̀làjú ayé ìsìn hmm. olóòtú báwo ló ṣe máa rí. ó máa ah. rẹwà gan-an ó lè kú. sẹ́ni sọ́ọ̀tì rẹ̀ ló fi dún. Eh. àwọn ìyá yẹn á ró ìró kan wá pé ní ó lè kú hmm. ah, ìjọ rẹ̀. Hmm. àwa débi. àdébí àwa wo àwọn búgíbugì ah mọ́mí mi ní mọ́mí mi ní àwọn búgíbugì yẹn wọ́n máa gbé ah! báàgì wọn bá ṣe máa ń gbére. àwọn òṣèré sì máa ń lo àwọn ìmúra yìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ dákun ṣé bẹ́ẹ̀ ṣe máa ń lò nínú àwọn sinimá àgbéléwò yín yẹn ṣé kò wá tí ìyẹ káwọn tí wọ́n máa ń múra bákan bákan ṣé kò yẹ kán ti máa kọpí ẹ̀ báyìí. Hmm. olóòtú ní ọ̀dọ̀ ti tèmi bó ṣe yé mi sí ni wípé ṣe rí ẹ̀yà kó sì ẹ̀yà Yorùbá nìkan àwa aláwọ̀ dúdú hmm. nǹkan wa ò kì í jọ wá lójú. káì hmm. ọ̀rọ̀ yẹn gangan ìyẹn máa ń tìyàn lójú o. Hmm. ah ọ̀dà nǹkan wa ò kì í jọ wá lójú torí ṣẹ́rí tí nǹkan wa bá ń jọ wá lójú ṣẹ́rí tábìlì mo fẹ́ sọ ní Yorùbá tábìlì tó wà níwájú mi igi wa náà fi ṣe é látinú oko tóyìnbó òyìnbó lè rí nísìn bó ṣe wà níwájú wa ìkànnì wò pé wow this is beautiful òyìnbó máa máa wọ́nà àti ní àṣà wọn kọ́ o ṣe stand but àwọn ọmọ wa wọ́n máa wò àwọn ọmọ ayé ìsìn wọ́n máa wò pé ah, tábìlì yìí ò jọ tòyìnbó kí a ní hmm. kí lélẹ̀ yìí kí lẹ gbé sílẹ̀ yìí hmm. àwọn tí ó dẹ̀ wà níta wọ́n fẹ́ràn àṣà wa lọ́pọ̀lọpọ̀ torí mo ti mo ti ṣe alábàápàdé nílùú òyìnbó mo ti mo ti lọ léèwé mo ti ṣe many things nílùú òyìnbó mo dẹ̀ ti ní eh, encounter pẹ̀lú many àwọn ọ̀gá wa tó jẹ́ kínní tó jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ nípa culture wa tán bá rí nǹkan gángan lásán hmm. tán rí lọ́wọ́ mi in fact ọ̀gá yẹn pè mí pé ṣé mo lè bá wọn gẹ̀ẹ́tì ẹ̀ mo ní ṣe ọmọ bọ́ ṣe ń lù ú ní òkàn lọ́ọ̀vẹ̀. kókàn gbé inú ilé. tẹ bá béèrè lọ́wọ́ ọmọ mi láyè sìn kò mọ tí ń jẹ́ gángan so èmi rí nírí wípé nǹkan tó jẹ́ titi wa kò kí ń jọ wá lójú bẹ́ẹ̀ ni nǹkan wa dára púpọ̀ á wù mí káwọn tó ń wò mí nílé lẹ́nìí àti àwọn ọ̀dọ́ òde òní kàn mọ yìí nǹkan tó wà nínú culture wa ìmúra ni o ìsọ̀rọ̀ sí ni o bá a ṣe ń jẹun ni o bá a ṣe ń kíyàn ni o olóòtú ẹ má jẹ́ ń tàn yín àṣà wa dára púpọ̀. Hmm. àṣà yorùbá dára àṣà yorùbá dùn gidigidi kì í ṣe èmi nìkan mò ń sọ bẹ́ẹ̀ hmm. ẹni wá láti orílẹ̀-èdè Ireland gan tún dé ó tún wá ń sọ fẹ̀yìn ara ilé hmm, ó wá jẹ́ nǹkan tó tì mí lójú pé ọ̀pọ̀ àwọn tó ń gbọ́ wa báyìí náà máa wò pé irọ́ ni ẹ̀ eh, tí wọn bá bira ẹ dáadáa àrí pé bó bá ń tẹ̀ àti kọpí òyìnbó gan ò lè jọwọ́ tán kò ṣeé ṣe kó o dòyìnbó tán àwọn ìmọ̀jà fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ọgbẹ́ni Yomi Success torí àwọn tó jọ pé àkọ́kọ́ gbàrí tí wọ́n máa gbọ́ orúkọ yẹn àbí tí wọ́n máa rí ojú tó gún régé yìí ẹ dẹ́kun bá ń ṣàlàyé fáwọn èèyàn ta ni Yomi Success gangan gan. Um, Yomi Success gẹ́gẹ́ bí mo sọ tẹ́lẹ̀ mo wá láti ìpínlẹ̀ Kogi níbi tán ti bí mi nínú ilé mi èmi làbí gbẹ̀yìn so àwọn òbí mi ah, kẹ́mi púpọ̀ jù. àwọn àbí gbẹ̀yìn àmọ̀ra ah. wa àmọ̀ra wa ò tá a bá ríra wa. àwa àkọ́bí tá a dẹ̀ gbẹ́rù náà sórí ọlọ́run á bá wa gbé e o. àmì ọlọ́run bá ní gbẹ́rù. gẹ́gẹ́ bí mo yé sọ so uh, ìlú Kogi ni mo ti wá mo sì ti uh, àwa náà ti pẹ́ ní òkè pẹ̀ díẹ̀ hmm. so mo ti mo dẹ̀ wà nínú ẹgbẹ́ òṣèré láti bíi ogún ọdún tó ti kọjá sẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ tó bá rí wọn á wò wípé ọ̀gbẹ́ni kí lọ́jọ́ orí ẹ̀ tó máa lóun ti wà nínú ẹgbẹ́ òṣèré láti bí ogún ọdún sẹ́yìn ṣùgbọ́n orí ọ̀fẹ́ Ọlọ́run la rí gbà tó ráwa náà ti pẹ́ lórí òkè pẹ̀ díẹ̀ so ọ mo ti ṣiṣẹ́ ní iléeṣẹ́ tó pọ̀ ṣùgbọ́n àwọn olùdarí eré ló wù mí nígbà tí mo bẹ̀rẹ̀ directing eh, mo fẹ́ràn olùdarí eré púpọ̀ mo kí àwọn ọ̀gá mi náà tán fọ̀nà yín hàn mi torí ọ̀gá mi kan ń bẹ tán ń pè ní Múrídìí Ọládàpọ̀ tí gbogbo ayé mọ̀ sí làlá òun ló mú mi dédìí iṣẹ́ tíátà yìí níbi ogún ọdún lé díẹ̀ sẹ́yìn kó tó mú mi dání náà bí ọ̀gá tó mú mi lọ bá bàbá mi torí èmi kì í pa àwọn lọ́gàá ń ta lánìyàn so àwọn náà kọ́ mi ní wọ́n wà nínú àwọn tó kọ́ mi ní iṣẹ́ bọ́n ṣe ń darí eré kí n tó gba òkè òkun lọ tògbà tí mo dókè òkun náà mo ti ń ṣeré díẹ̀ díẹ̀ níbí náà bọ̀ gbogbo ìgbà yẹn mo fẹ́ darí eré ni hmm. so ṣùgbọ́n àwọn èèyàn máa wá ń pè mí pé Yomi wà torí a máa ń pè nǹkan ní nǹkan kan ní ó ní àwọn ojú kan tí kámẹ́rà fẹ́ràn tó bá dùn wò díẹ̀ tó bá mọ àbí kémi náà gbéra mi ga díẹ̀ eh, <laughs> kémi náà gbéra tó bá dùn wò díẹ̀ wọ́n á sọ pé ah, irú irú ìwọ yìí ni kámẹ́rà máa ń fẹ́ kí ló dé tó kì í áàtì hmm. so àwa náà bá gbìyànjú pé ok àsìkò ti tó tí àwa náà máa lókè òkun náà nínú kíláàsì mi ìgbà tí mò ń kọ́ iṣẹ́ orí orí ìtàgé agbogbo àwọn òyìnbó yìí náà ah, ah, náà máa ní mọ áàtì mọ áàtì ọkọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni olóṣèdàwí pé àwọn kọ̀ọ̀kan wà tán máa ní bóyá wọn mọ yomi success pé bóyá wọn tí ì rojú yẹn rí wọn lè ti máa mm. gbórúkọ yẹn pé wọn tí ì rojú yẹn rí tó mm. a ti bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn látọjọ́ tó ti pẹ́ náà. Mm. ó dáa ẹ wo yomi success ni wọ́n sì wà ní orí ètò lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú wa ní orí ètò ojúmọ́ ire àmọ́ afẹ́sáyé lọ ẹ má jẹ́ sọ pé afẹ́ lọ jóná àníjó báyìí. mi ò sọ̀rọ̀ báyìí o. èmi ò sọ pé o ṣé ẹ̀yin ara ni ṣe rí ṣe rí o èmi ò sàn kankan mo kàn ní ẹ má sọ pé ẹ yẹ ká lọ fẹsẹ̀ rájò à ń bọ̀. <laughs> ọ̀tá ìbá yọ̀ mí ọlọ́run ọba ni ò máa jẹ́ ẹ̀ orí ètò ojúmọ́ yẹn náà ni ẹ wà ojúmọ́ re ojúmọ́ aláyọ̀ ojúmọ́ ìdùnnú ojúmọ́ ìgbéga ojúmọ́ àlàáfíà bẹ́ẹ̀ yẹn náà ló dẹ̀ ṣe máa rí ní ọ̀dọ̀ gbogbo kó wá tó wò wá lọ́wọ́lọ́wọ́ orí Orísun la wà àìtí kúrò ń bẹ̀ àdẹ̀ tí gbé kúrò ń bẹ̀ nítorí pé kí ni Orísun wa máa máa sun sínú ọlá sí ni àti gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá àtàlejò wa náà Orísun ọlá yìí á máa sun sí ni tó máa máa pọ̀ sí kó dẹ̀ ní gbẹ lọ́lọ́ọ̀lọ́ọ̀ mo tún kí yín pé ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí ọ̀gbẹ́ni Yomi Awógbèmí success yẹn mo máa ń láì kẹ́kẹ́ títí because gbogbo ayé pátápátá kí Yẹmí gan fẹ́ràn success àbí bò ni. báwo mo ṣe ní fẹ́ràn ah, success. èmi gan fẹ́ràn success. ìyá <laughs> mi bá ń bá ọyọ kó náwó sókè. èébà èmi ń fáyọ̀ kó náwó. àlejò mi Yomi success a ń bọ̀rọ̀ yẹn bọ̀ látẹ̀kan o ó níbi tá a bá a dé tẹ́lẹ̀ àmọ́ mi ò fẹ́ tóbìnrin bá ti ń dá sọ̀rọ̀ jù wọ́n máa ń fi eh, àmì fàágùn sí i hmm. ẹ já bẹ̀rẹ̀ láti ibi tá a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ká a tó lọ sí òkè lọ́hùn lọ wo irú ijó tá a fẹ́ jó à ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí à ń ṣe láyé ìgbà kan àti bá a ṣe ń ṣe láyé òde òní ó wá jẹ́ ìrántí wípé ẹ sọ lẹ́ẹ̀kan pé a ti tó bí ogún ọdún kọjá báyìí tẹ́ ẹ ti wà lẹ́nu iṣẹ́ ká máa darí sinimá ǹjẹ́ ẹ lè bá wa ṣí nípele nípele ẹ ní pápápá láàrin bí ìṣẹ́jú kan ẹ bá ń ṣí nípele nípele àwọn bí tẹ́ ẹ ti fi ẹsẹ̀ bà tẹ́ ẹ ti fi ọwọ́ bà àwọn ilé tẹ́ ẹ ti fẹnu pè pé ó yá àṣàn ẹ bá ń ṣàlàyé díẹ̀díẹ̀. Hmm, ó ti ó ti pọ̀ rẹpẹtẹ torí ṣe iṣẹ́ olùdarí ó gba kéèyàn farabalẹ̀ kọ́ mo ti gba ọ̀dọ̀ oríṣiríṣi àwọn olùdarí abẹ́ wọn kọjá ọ̀gá mi kan aṣèrántí wọn lánàá ó pógun ọdún tán kú a máa ń pè wọ́n ní Yọ̀mí Ògúnmọ́lá làlá náà ló mú wa dọ́dọ̀ wọn èmi máa ń fi àtìgbà yẹn lèmi ti fẹ́ràn iṣẹ́ olùdarí máa ń fojú sí tó bá ń ṣe ń gbà yẹn ṣùgbọ́n ìgbà tó wáyá mo wá pé Muyideen Ọládàpọ̀ nígbà tí bọ̀dà Yọ̀mí kú pé mo fẹ́ràn iṣẹ́ olùdarí yìí wọ́n á ní òkè màá mú ẹ lọ sí ọ̀dọ̀ bàbá mi nínú iṣẹ́ múvì Muyideen Ọládàpọ̀ ni ọ̀gá mi bàbá mi nínú iṣẹ́ múvì torí bàbá àtọmọ la máa ń pera wa dè hmm. àwọn ni Anta Ọláníyàn ìgbà tí mo wà lọ́dọ̀ wọn mo kọ mo kọ mo ṣiṣẹ́ ní mi bóyá mo lè dárúkọ bẹ́ẹ̀ mo ṣiṣẹ́ ní Wálé Adénúgà fún bí ọdún bíi méje hmm. eh, Wálé Adénúgà production bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kí n tó lọ sí ìlú òyìnbó ṣùgbọ́n àti mo dé ìlú òyìnbó gẹ́gẹ́ bí mo sọ tẹ́lẹ̀ ni mo wá kẹ́kọ̀ọ́ díẹ̀ sí láti fi gbé lẹ́yìn hmm. ká má sọ wípé ẹnu lásán la fi ń pera wa ní hmm. Eh, olùdarí gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè ẹ ṣe rí àwa olùdarí a gbọ́dọ̀ máa mọ a gbọ́dọ̀ mọ̀ nípa àṣà ìbílẹ̀ wa ṣe rí láyé ìgbà yẹn tí mo sọ pé mo wọnú movie industry àti nísìn ìyàtọ̀ wà lọ́pọ̀lọpọ̀ hmm. ìyàtọ̀ wà lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n àwa kan wà tó jẹ́ wípé àṣà yìí a fẹ́ràn ẹ̀ lójú àmì nínú àṣà Yorùbá bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni hmm. Hmm. so bó ṣe jẹ́ nípa ọ̀rọ̀ ti olùdarí ti adarí eré nìyẹn. àwọn iṣẹ́ tẹ̀ ti wá ṣe láti ìgbà yẹn táwọn èèyàn lè sáré rántí pé ah, ṣóun ló tiẹ̀ ṣe é mm. ẹ dárúkọ díẹ̀ fún wa. ok iṣẹ́ tí mo ti ṣe ó pọ̀ ṣùgbọ́n tẹ́ bá wo ìrìn àjò yẹn mo ní mo wò lọ́dọ̀ bọ̀dá Yọ̀mí mo gbogbo e, gbogbo àsìkò tí mo wà lọ́dọ̀ Antaláníyàn yẹn bí ìgbà téèyàn ń kọ́ṣẹ́ ni so mi ò tí ì ní àṣẹ àti darí eré ṣe stand mm. so ìgbà tí mo wá lọ sí ilé ìwé lókè òkun. Mm mo ti ṣe àwọn iṣẹ́ kan tó wà tó jẹ́ṣẹ́ òkè òkun hmm. torí iṣẹ́ ti tèmi fún ara mi torí máa ń produce movie mo ti produce oríṣiríṣi movie iṣẹ́ ti tèmi fún ara mi tí n bá ti máa kópa nínú ẹ̀ hmm. èmi kọ́ ni máa darí ẹ̀. Hmm. iṣẹ́ yẹn máa ń pọ̀ gan-an kò kí ń <laughs> fẹ́ rọrùn. èmi ò kí ń ṣe gbogbo yẹn àwọn kan wà tó máa ń ṣe kò ṣe pé ọ̀gá mi ni gbogbo wọn mi sọ pé kò dáa o tó jẹ́ pé àwọn náà máa darí àwọn náà máa ṣe èmi ò ṣe tiwẹ̀ bọ́ iṣẹ́ pọ̀ lọ́pọ̀lọpọ̀ tá a ti ṣe lókè òkun òkè òkun ni mo ti fi bẹ́ẹ̀ ni mo ti darí eré púpọ̀ jù. Hmm, hmm. ìgbà mẹ́ta ni ìgbà ẹ̀dá láyé o. kálẹ́sán mi jòwúrọ̀ lọ bàbá kálẹ́sán mi jòwúrọ̀ lọ bàbá. ẹ wo ìgbà mẹ́ta yẹn gangan òyìn <laughs> ń scatter brain lọ́wọ́lọ́wọ́ òyìn ń ah! ọ̀nà fẹ̀lì oh, fẹ̀lì oh, ajá àbalẹ̀ tí ò tí ì balẹ̀ rárá ni o. Oh, mo láì gbá kí yẹmi ṣe ń dá mi. ó ń dá díẹ̀. ẹ jẹ́ wá sí ìrìn àjò ìgbà mẹ́ta yẹn rí ìgbà mẹ́ta hmm. ìtumọ̀ ẹ̀ àwọn èèyàn lè má ì tí ì mọ̀ bọ̀ tí sinimá bá jáde bọ̀ orin tẹ́ ẹ kọ yẹn ẹni tó bá jọ lọ́gbọ́n tó jọmọ Yorùbá ni a wò pé ṣé ìtumọ̀ eré yìí ni ṣe rí ìgbà mẹ́ta ẹ̀ ó júwe ìgbésí ayé ìrìn àjò ọmọ ẹ̀dá hmm. torí ìgbà àwúrọ̀ wà ìgbà ọ̀sán wà ìgbà alẹ́ wà wàá wá bírẹ̀ iléèrè torí mo kọ átíkù kan sí lórí tó wà lẹ́gbẹ̀ẹ́ kan pé wàá bíra ẹ léèrè pé ìgbà mẹ́ta yẹn èwo ló lò dáadáa jù ṣé ìgbà alẹ́ ló lò ló hmm. sàn ẹ́ ni hmm. àbí ìgbà ọ̀sán hmm. àbí ìgbà òwúrọ̀ ìgbà mẹ́ta yẹn ó tú ó ìrìn àjò ẹ̀dá tó jẹ́ pé téèyàn bá wò wá wò pé ah àwọn àṣìṣe wo ni mo ti ṣe nígbà tí mo wà léwu ní ọjọ́ àárọ̀ mi tó wá padà ń fìyà jẹ mí lálẹ́ eh, eh, bí mo ṣe ń wò ó ẹ̀mí mi sọ fún mi pé tẹ́ ah! ẹ ṣe ń ah, sọ̀rọ̀ àwọn ọkùnrin kìíní yẹn máa bá wí bí o. ẹja náà ẹja náà ẹja náà èmi ò gba gbogbo eléyìí mi ò. fáínẹ́ẹ̀sì ẹ̀yìn yín ni máa wà sinimá yẹn orí ọkùnrin kan ló dálé lóòótọ́ hmm. ṣùgbọ́n ìgbà mẹ́ta bá ọkùnrin àtobìnrin wí torí àwọn obìnrin kan wà tó ti wọ́n ti ṣe ẹ̀tẹ̀ gbé láti àárọ̀ ayé wọn. Hmm. ẹjọ ẹjọ mi ò fẹ́ kẹ́ ẹ sọ sinimá lórí kì í ṣe sinimá la fẹ́ sọ báyìí ó bá jáde a wò ó a wò ó tó bá jáde ẹ mọ̀ fẹ́ spólẹ̀ fáwọn èèyàn hmm. ẹ rí lórí Orísun ká gbé wá sórí Orísun àmọ́ àwọn ìbéèrè tèmi sì fẹ́ béèrè sì wà ńlẹ̀ torí mo rántí àwọn ìgbà kan ìgbà kan ẹ torí bó ṣe wà tá a ti jọ wà látàyè wàrùn gbogbo àwọn ayé hmm. Uh, àwọn ará bí ẹgbà bẹ̀yẹn náà kọ́ṣẹ́ díẹ̀ àbí ṣe lẹ kọ́ṣẹ́ ń bẹ̀ náà ni àbí ṣe lẹ ṣiṣẹ́ ń bẹ̀. mo ṣiṣẹ́ ń bẹ̀ ni mo ṣiṣẹ́ ń bẹ̀ ni torí ọ̀gá mi because ibi téèyàn bá ti ń lọ tó ń gba owó oṣù ń bẹ̀ ó ṣiṣẹ́ ń bẹ̀ ni ọ̀gá mi bàbá mi Antalaniyan ló mú mi dé uh, super story ní super story mo wà nínú àwọn tí ó máa ń túlé ṣe tá à ń pè ní Uh, set designer tí irú bíbí ṣe wà mo lè sọ di abúlé mo lè sọ di anything hmm. iṣẹ́ ti mo ń ṣe nígbà náà. Ah, ẹ tún mọ̀ ń pa yẹn náà. Ah. Ah, òṣèré gidi tó kún ojú òṣùwọ̀n ni mi. kábíyèsí. gbanúgbà talẹ̀ yìí ní iṣẹ́ sinimá ṣe gbanúgbà. àwọn èèyàn máa ń sọ lóòótọ́ ò pé tó bá fẹ́ ṣe iṣẹ́ tíátà kì í ṣe pé bóyá àmàlàktọ̀ hmm, àmàlàktọ̀ nìkan ló fẹ́ ṣe tó fẹ́ sọ pé ó fẹ́ ṣiṣẹ́ tíátà wàá mọ bó ṣe ń mú kámẹ́rà ní fẹ́rẹ́ńjógí wàá mọ bó ṣe ń ṣe sẹ́ẹ̀tì ní fẹ́rẹ́ńjógí wàá mọ nípa wẹ́stíà wàá mọ̀ nípa makeup díẹ̀ díẹ̀ wàá mọ̀ nípa gbogbo ẹ̀ ṣé bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ tí yín. bẹ́ẹ̀ lórí hmm. bẹ́ẹ̀ lórí torí tẹ bá rí àwọn tí mo ti kà á lẹ̀ ẹ máa rí i pé a kọ pé ṣẹ́rí téèyàn bá fẹ́ kọ́ṣẹ́ tó fẹ́ mọ̀ pé má kàn jálù hmm. Hmm, má kàn jálù ṣe bó ṣe tọ́ bó ṣe yẹ tó bá jẹ́ pé o fẹ́ máa act náà ni mọ̀ nípa production kí ni wọ́n ń pè ní production gangan hmm. kéèyàn mọ̀ nípa ẹ̀ hmm. ó dára púpọ̀. kéèyàn mọ̀ nípa production kó mọ̀ nípa gbogbo bí a ṣe ń po gbogbo ẹ̀ pọ̀ látẹ̀yìn láti inú déta bá a ṣe máa ta sinimá òun gan fúnra ẹ̀ wàá kọ́ bí wọ́n ṣe ń ṣe bàbá ẹ dákun ṣé tí ìgbà mẹ́ta bá wá jáde ṣé Orísun máa rí ìwò díẹ̀ a máa sọ yẹn lẹ́yìn ètò. a máa sọ yẹn lẹ́yìn ètò. ẹni bó ti lọ sí ni pé à ìpele ìpele mà lọ́rọ̀ ó dà pé bá a ṣe ń sọ yìí sinimá project ni ẹ bá ti lọ ọ́ sinimá wọ́n á tún gbé wọ́n á tún gbé ṣùgbọ́n mọ̀kànmọ̀kà ló yẹ nǹkan. ọmọ yọta wa sọ́wọ́ ẹ̀yin o. àwọn ará wa gbọ́dọ̀. ẹ̀yin èèyàn tiwa ó dá mi lójú o pé bá a ṣe ń bá kinní ọ̀hún bọ̀ látàárọ̀ mo mọ̀ pé ó ń dùn mọ́ yín nú tínú yín ń dùn dáadáa tẹ́ ẹ̀ dẹ̀ ń gbádùn yọ̀mí success ọmọ awógbèmí tá a gbé wá gẹ́gẹ́ bí àlejò wa lónìí ǹbá ní kí n béèrè ìbéèrè kan àmọ́ kò fi bẹ́ẹ̀ sí táìmù fún àkókò aago tó wà nílé wa gan fẹ́ kọ̀rẹ́ẹ̀tì báyìí ànípẹ́ mọ́ bí àlejò wálẹ̀ káwọn ó tètè mọ́ lọ torí àwọn ọ̀nà tí wọ́n bá fẹ́ rìn àmọ́ ẹ má gbàgbé wípé ẹ lè pàdé wa lórí gbogbo ayélujára pátápátá lórí YouTube lórí Instagram lórí Facebook Orísun TV ẹ má fààyè bẹ́ẹ̀ o Orísun TV àkọ́pọ̀ báyìí náà ni gbogbo ilé ìta ń ṣe lọ́wọ́ tẹ̀ ń wò báyìí bẹ́ẹ̀ bá wá bóyá yìí ń kánjú àti lọ bí iṣẹ́ ìlera yìí wò tán ẹ wa lórí YouTube kẹ́ ẹ wo gbogbo ẹ̀ láti bẹ̀rẹ̀ kẹ́ ẹ wò dópin ọ̀gbẹ́ni Yomi Success bá a bá tún pè yín jọ mi ẹ dákun sẹ ẹ dá wa lóhùn. ẹ wo tẹ̀rín tó yàyà ni màá fi dá yín lò. ẹ jẹ́ dókè náà kí n lọ wo bójú ọjọ́ òṣèré lónìí ṣáà mọ́ ǹbẹ́là dání ni àjọmọ̀ bá a bá jọ padà dé ojúmọ́ re òun náà lè tò tó sì ń bẹ lórí ọpọ́n. òjò ayọ̀ òjò ọdún lóṣù yìí o òjò ayọ̀ ṣóun lòjò àríyá òjò àríyá láròsàn ní adé ó dàbí ìgbà tá a bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan mo lẹ fara fara fara fara ẹ ń bá rọwọ́ mi mo ṣe ń kọ́ ọwọ́ báyìí mo ń ṣọwọ́ báyìí wọ́n wá irọ́ ni o fẹ́ẹ̀kì fẹ́ẹ̀kì ọwọ́ mo gbé sókè ọwọ́ gangan ní ṣáájú igbó mò ń ṣe o ẹ má rò pé gìtá mò ń tẹ o torí gbà ilé nìkan máa sọ pé mò ń wo púpọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣakọ́ọ̀dì ẹ̀ yẹn ẹ má lọ pè mí pé kí n wá ta gìtá ṣọ́ọ̀ṣì yín o ẹ̀rọ one billion people ló máa tu kòlù mi wájú ìta ń bẹ̀ ojúmọ́ ire ṣe ń tẹ̀síwájú aníkàwọ bójú ọjọ́ ṣe rí a sì ti wò a ti dé padà ẹ mo lérò pé ẹ gbádùn àlejò wa Yomi Success Awógbèmí pẹ̀lú gbogbo bí wọ́n ṣe ṣe àwọn àlàkalẹ̀ àti àwọn àlàyé bí ìrìn àjò wọn ṣe rí ó dá mi lójú pé àwọn kan náà ti kọ́ṣẹ́ nù nǹkan tí wọ́n sọ èmi gan ó wá wù mí kéwìn náà máa ṣe olùdarí báyìí. Mm, olùdarí ó máa ń fúnyàn ní sense of like I own this space. torí wọ́n ṣe máa ń pè. cut action. action. ìtìlí tú ó máa ń dùn mọ́ èèyàn gan ẹni wá wá kọ ẹni bá rò pé òun fẹ́ kọ́ irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ má jáfara ẹ má jáfara ṣe rí àwọn ẹ̀kọ́ kéékèèké gẹ́gẹ́ bí nǹkan tí mm. ọ̀gbẹ́ni yìí sọ lẹ́ẹ̀kan mm. ó ní ìgbà tóun dé òkè òkun mm. lòun ṣẹ̀ lọ lọ ṣe course láti ní certificate that is to say bó o tiẹ̀ tí ì ní certificate máa tẹ̀lé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yẹn náà máa fojú sí i kó o máa wò báwo ni wọ́n ṣe ń ṣe báwo ni wọ́n ṣe ń tò ó because of why nítorí pé ẹ kó má dìgbà tó bá wá débi tí wọ́n ti fẹ́ kọ́ ẹ ṣe yẹn gan lójú páálí wọ́n á máa béèrè pé kí leléyìí. Hmm, wà á ní mọ̀ nǹkan kan á di kọ̀ bẹ́ẹ̀ ni àyàn á dàbí olódò ràbàtà ojú ẹja ló mọ̀ ọ́n jẹ. Hmm. a ti sọ̀rọ̀ lórí oríṣiríṣi nǹkan lórí ètò lónìí hmm, ó wá kú ká wo kí ní í ṣẹlẹ̀ lórí ayélujára kí làwọn nǹkan tá a ti rí rẹ̀. mo rí mú ètè sọnù. já ah ẹbí ẹni náà mo kúkú ti gbọ́. wípé. kíyàn kíyàn dédé lọ sí club kó dẹ̀ ní pìṣù pìṣù pìṣù pìṣù pìṣù. Ah. Ah. Ah. ẹ̀rù dẹ̀ ń bá mi látẹ̀kọ́ tó ti sọ fún mi kíyàn dẹ̀ máa gbọ́n kí n dẹ̀ wà lórí ètò kí n máa gbọ̀n ìkìlọ̀ kúkú ni ìkìlọ̀ ni fún gbogbo àwọn ọmọ wa lóòótọ́ ni bíbélì sọ wípé ìbùkún ni fún olùlàjà hmm. nítorí pé ọmọ ọlọ́run láwọn máa pè wọ́n ẹskíìsà ẹni bá wà láyé ló máa jẹ́ ọmọ ọlọ́run o hmm tẹ́ ń gbọ́ english lẹ́nu vernacular ẹni bá wà láyé òun ló máa jọmọ ọlọ́run ní òpin ọ̀sẹ̀ tó kọjá òun la gbọ́ pé ọkùnrin kan ní fàdèyí nípínlẹ̀ èkó hmm. wọ́n ni wọ́n lọ sí agbo ìgbafẹ́ kan ibi tí wọ́n ti ń ṣe fàájì òun ni gbọ́nmi sí omi òtó kékeré ráńpẹ́ gbọ́nmi sí omi òtó gan ráńpẹ́ ni aáwọ̀ hmm. kékeré ṣàbẹ́lẹ̀ láàrin oníbàárà àti àwọn tí wọ́n bá yàn án ta ọjà ibi wọ́n ti ń fẹ́ máa ṣe fàákájà láàrin ara wọn lẹ́nìkan tí ó jẹ́ olùlàjà ọmọ ọlọ́run ló bá wá fúnra ẹ̀ wípé o ẹ mọ́ jà mọ́ o ẹ dákun o ẹ mọ́ jà o two fighting ò dá o àfi kẹ̀wò ó di one two three lọ́mọlọ́mọ bá bọ́lẹ̀ ló di rest in peace ẹ dákun mm. ṣáwa ni kò ṣe dáadáa ni. Mm. ibi tí mo nǹkan tí mo fẹ́ bi ẹ gangan nìyẹn ṣé ká wá sọ pé ẹni tó sọ pé ẹ má jà mọ́ yẹn ṣé o ṣe ohun tí ò dáa nítorí nígbà míì tí èèyàn bá réèyàn méjì tó ń pariwo tó ń jọ ń pariwo tí wọn ò bá réèyàn láti sọ pé ó tó ń bẹ̀ hmm. àbí àìmọ̀ dákẹ́ ó dà mọ́ bínú ó ṣeé ṣe kí ìjà yẹn kó dìran tó. kó dìran tó lóòótọ́ lóòótọ́ ni hmm. àmọ́ ṣé mo pé ọ̀rọ̀ wípé ẹnìkan ń parí ìjà ẹnìkan ń ṣe kinní kan ó di ẹlẹ́ẹ̀kejì tèmi máa gbọ́rú ọ̀rọ̀ yìí hmm. nígboro èkó tó o bá rántí ìgbà kan ó ṣẹlẹ̀ lórí ní Lagos Island wọ́n ní wọ́n wà nílé ìgbafẹ́ náà ní báyìí ẹnìkan tó wá ń bọ̀ láti wá bá wọn pé òun náà fẹ́ wá ṣeré ńbẹ̀ ní agbo ìgbafẹ́ òun náà ni o bó ṣe débẹ̀ òun àtọlọ́kadà ni wọ́n ní wọ́n ń jà ń ta mm. lórí iṣẹ́ ìjì hundred naira mm, mm, ẹni tí wá wà nù ilé tóun ti ń gbádùn ayé tiẹ̀ ọlọ́run má jẹ́ agbádùn kẹyìn ká tó ah, ọlọ́run ikú gbóná ò dáa wọ́n ló jáde síta ibi wọ́n ti ń ṣe ká lọ kábọ̀ ẹnìkan ó ṣe kìnnìkan kìnnìkan ló di pé wọ́n ń dáná sun ẹni ẹni lẹ́nu ẹ dákun ẹ jẹ́ á máa béèrè ọ̀rọ̀ àwa náà tó jẹ́ kò sẹ́ni tí ò lè bínú o hmm. Hmm, àwọn àgbàlagbà wọn ní ẹnìkan nínú kì í bí ẹnìkan náà máa bẹ̀ hmm. tí ò ní gbà bí wọ́n bá ti ń bẹ̀ wá ìjà máa gbọ́ ìjà dọ́là orúkọ ní mọ̀ sọ ni ní gbogbo ayélujára pátápátá wọ́n ti kọ orúkọ arákùnrin tí wọ́n ti kọ káàkiri pé à ń wá o bẹ́ẹ̀ bá ti rí ẹ bá wa mú un kalẹ̀ tọkàn tiẹ̀ náà wà balẹ̀ bí ó bá wà báyìí. ọkọ ẹ ò lè balẹ̀ èyí tó máa ń kan èmi lóminú ni pé àwọn tí wọ́n kàn lè déédéé sọ pé àwọn mú ìbọn kọ́ dẹ̀ ṣe pà lára kọ̀ọ̀kọ́ wọn ò lè sọ fún mi pé àwọn ò ní àwọn ò mọ̀ pé nìyẹn máa kú hmm. torí ìwọ tó bá tó ti mọ̀ pé ìbọn kí náà fìbọn ṣe fún pààyàn ó wá mo wá ó wá ó wá tẹ̀tú yẹn pé yẹn yìn lẹ́sẹ̀ nǹkan lẹ́sẹ̀ yẹn yìn lápá nǹkan lápá ó wá tájẹ̀tì àyà ló bá di kẹ̀ù kẹ̀ù àbórí tó mọ̀ pé ó máa fọ́ ó tún wá ṣe lẹ́ẹ̀mẹ́ta ó yẹ kó ti mọ̀ pé nìyẹn máa kú tó bá wá ṣe ìwọ náà wá dojú ìbọn yẹn kọ kí ló máa ṣe ṣé wàá dúró pé yàyàn nítorí Yorùbá máa ń sọ pé ká kọ́kọ́ mú abẹ́rẹ́ ká fi gún ara ẹni ká tó fi gún ọmọ ẹyẹ. kò tiẹ̀ tí ó ṣọmọ èèyàn kẹ́ ẹ tó lè fi gún ọmọ ẹyẹ gan ẹ kọ́ fi tọ́ra yín lára wọn náà. ṣebí bóyá ní agbègbè táwa wà yìí ni àti káràmásìkè àwọn ẹranko lókè òkun lọ́hùn ìwọ kan ṣe mistake kò rí kí ẹranko kan máa kọjá nílò tiẹ̀ àbí bóyá ẹyẹ lásán ló kàn rí kí wá ní jẹ́ ń ta kò bá. ṣé bá ń gbọ́ ẹ̀wọ̀n gbọ̀nàgbọ̀nà láì lórí ẹranko lásán ká má ṣe wá ní èèyàn kí ló dé gangan sẹ́mi èèyàn wá jọ wá lójú àdúrà kan lèmi á gbà fún ẹni olóògbé náà hmm, àdúrà ti máa gbà fún ni pé kọ́lọ́n bá ní dẹ̀lẹ̀ rè fún hmm. ẹni tí ó yìnbọn ọ̀hún náà èmi ò bá sẹ́yìn kankan o èmi á máa gbà ládùúrà náà ni pé ibikíbi tó bá sá pamọ́ sí kọ́lọ́run bá wa fojú aṣebi hàn kí wọ́n lè mm, rí i mm. kóun náà lè bọ́ ta kó rí i pé ẹ ọ ní bójú bá ń ṣe pé èèyàn yọ báyìí èèyàn yọ báyìí àfihàn ojú yẹn pé mm, ọ̀bùn ló ṣe ọ̀bùn ló ṣe kí wá ṣèyàn nìkan gan mo rí lórí ayélujára o ọ̀rọ̀ eléyìí báyìí bí ìgbà téèyàn bá ń bí ìgbà èèyàn bá sọ pé à ń sọ̀kò ọ̀rọ̀ báyàn ni o mi ì fẹ́ sọ pé portable ṣùgbọ́n mo ṣáà gbọ́ pé portable fi ọlọ́pàá ó fi ń wá mẹkáníìkì kan lórí ọ̀rọ̀ G-Wagon bravos b ọjọ́ kẹta wọ́n padà ti bravos b. àwọn àti ẹ̀kọ́ báyìí o. ṣèyí báyìí lọ́kọ́ fi òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí pọ́tébù nú orin hmm. ó kẹta wọ́n ti bravos b hmm. pọ́tébù jáde ó ní ẹ báwọn bá ewu làwọn ará mi gan ni ẹni tí wọ́n lè fa ará mi gan ni <laughs> ah. wọ́n bá padà lọ fi bravos b last dance báyìí ó last ah. dance ó ti last dance ah. bravos b ti last dance ọ̀dọ̀ mẹkáníìkì wọ́n gbé brabus bí lọ ìyẹn kò tiẹ̀ tí mẹ́ni ní mọ́tò ló bá bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé pé ah ẹ wo kò tún wá sọmọ Yorùbá ah, ó dùn mí ó dùn mí páwọn kan ò lè rí fọ́nrán yẹn wò báyìí ah, kò bá wùn mí káwọn èèyàn tó ní ah ṣé a rí ọkọ̀ eléyìí gbèsè tó wà lára ọkọ̀ yìí gan ó ju owó tí wọ́n fi ra ọkọ̀ fún rẹ ọ̀rọ̀ burúkú tòun tẹ̀ ní àsọ̀rọ̀ àwọn ọdún pọ́tẹ́mù àsọ̀rọ̀ àwọn ọdún ẹni tó jẹ́ pé tòun gan bá rọ́lọ́pàá ìmọ̀ ń sáré ní wọ́n ti rọ́lọ́pàá báyìí ló máa sọ pé police is your friend yóò máa ṣe Instagram live káàkiri pé they have come wọ́n fẹ́ wá mú òun wá fi ọlọ́pàá léèyàn káàkiri àmọ́ mo bínú o wọ́n lè sọ fún ọ èmi náà àjọ lẹ́ẹ̀kì wà láàrin ọmọ bá gbé. irọ́ mọ̀ pé ó ti sọ pé police is your friend so ó dà pé bóyá àwọn encounters tó ti ṣẹlẹ̀ sẹ́yìn yẹn mm. ó ti jẹ́ kó yẹ pé ah, ó dà pọ̀ rẹ́mi ni wọ́n lòótọ́ mm. òun ló ṣe wá fẹ́ ah, èmi náà ti dọ̀rẹ́ ọlọ́pàá jẹ́ kí n wá àmọ́ níbi tí èmi tiẹ̀ wá ro ọ̀rọ̀ yẹn gbà ní pé ṣé gbogbo ìgbà tí a bá ti ẹ pé bá ìṣọwọ́ ta ṣe ń gba ọ̀rọ̀ yàtọ̀ síra wa torí tèmi bá ní pé kò tí yẹ kó di ọ̀rọ̀ ọlọ́pàá àìmọye àwọn kúlẹ̀kúlẹ̀ nǹkan kan tó máa ti ṣẹlẹ̀ tí kò fojú hàn. kò sí nǹkan tó ṣẹlẹ̀. ó ṣe oore ó lè rí bẹ́ẹ̀. ẹni bá gbọ́ bó ṣe lọ bí ọ̀rọ̀ yẹn ṣe lọ ẹ mọ̀ pé mọ́tò lásídẹ̀ǹtì mm. wọ́n gbé e lọ sọ́dọ̀ mẹkáníìkì mm. mẹkáníìkì dẹ̀ ṣe fídíò wípé ah mọ́tò yìí o bẹ́ẹ̀ wo dáadáa o wípé mọ́tò yìí ó bàjẹ́ kọjá àti túnṣe lọ mm. àwọn ẹ má jà á fọ̀rọ̀ pọ́tébù ọmọ ọlálẹ́yìn ẹ má jà á fòun ṣe <laughs> ọ̀rọ̀ táwọn sọ lónìí ká máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó jẹ́ pé wọ́n fi ara balẹ̀ lónìí tí wọ́n fi bá wa gbádùn ètò ojúmọ́ rẹ lórí Orísun adúpẹ́ adúpẹ́ pé òkun àlejò wa náà Yomi Success Awógbèmí adúpẹ́ adúpẹ́ adúpẹ́ o àwa fẹ́ máa lọ báyìí àwa nílọ ìlọ ẹja mm. tó lọ tí ò désàlẹ̀ omi o mm. a nílọ ìlọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò àwa láàmú wá ẹ̀yin náà láàmú bá bẹ́ẹ̀ ṣe ń jáde lónìí ire lójú owó rí èrè báyìí òun lójú yìí ò mọ rí o akínyẹmí ọmọ johnson mò ń farabalẹ̀ kíyìn wípé o àlàáfíà àti ayọ̀ látún fi pàdé bó bá dàárọ̀ ọ̀la. anna adẹnìkẹ́ babatunde èmi náà ń sọ fún yín pé lónìí kojú yín kó rí owó kó rí ọmọ gbogbo ìdáwọ́lé yín pátápátá bẹ ṣe ń lọ sẹ́nu iṣẹ́ yín kó yọrí sí rere gbogbo àwọn bọ́tìn tẹ́ ti ń tẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó dàbí ẹni pé ó ṣòro lẹ́nìí gangan kọ́wọ́ yín kó bàá kọ́wọ́ yín kò bá kò bá kò bá ah! <laughs> a fi eléyìí ṣe lọ lẹ́ni ṣùgbọ́n lọ́la àwa náà lè tún máa bá láṣẹ ọ̀la ọlọ́run <laughs> ó dàbọ̀ o. <laughs>